la si sì ṣàánú wọn ẹ wá sọrọ o mọ́ sọ̀rọ̀ ó dùn mọ́ mi wípé ìjọba náà ń gbọ́ nǹkan tá à ń sọ ṣé ní tá à ń sọ yìí kànjọba ni òkú kànjọba ìjọba gan wẹ́ni tí ó jẹ́ ká yé àwọn táwọn táwọn fi kalẹ̀ gbó dà torí pé ọmọ ti bí ti pọ̀ kò ságun mi kó wọ́nà bí ó ṣe dáa fún ọ àwọn mọ̀jẹ̀ kọ́ lọ́hùn gbọ́ lọ́wọ́ rẹ̀ bá ẹ gbọ́ lọ́wọ́ rẹ̀ ó gbádùn ayé oṣù ti sọ̀bọ̀ ní mi tó ń ẹ wà láyé tí mò ń ṣe yẹn àwọn ni wọ́n pè ní ọlọ́kọ̀ ọ̀run ẹ wá jẹ́ kí n wọnú ọkọ̀ ọ̀run yẹn ìkan nínú ra a wí abẹ́ science of sand ilẹ̀ ẹlẹ́ káfẹ́ sọ̀rọ̀ nípa yèpẹ̀ eléyìí yèpẹ̀ yìí torí mo ṣe gún kò sí nǹkan bẹ́ẹ̀ o kò sí nǹkan kan bẹ́ẹ̀ àbígbà téèyàn bá gbé láptọ̀pù kalẹ̀ tó bá fẹ́ fi mọ pọ̀ nǹkan ló ṣe rí kò sí nǹkan kan bẹ́ẹ̀ tó ṣe yé ẹni tí bá ń sọ̀rọ̀ fún ọ nínú yèpẹ̀ nínú ọpọlọ ẹ̀ ní ti ń sọ̀rọ̀ gbèdé pé ó rí kan nísà ìsàlẹ̀ yèpẹ̀ kò sí nǹkan bẹ́ẹ̀ ike lásà àti yèpẹ̀ òkun ni o kò sí nǹkan kan bẹ́ẹ̀ ìlànà ìbàdàn bẹ̀ fún wa ni wípé <clears throat> nínú Saturn a rí kínápè méjì a rí ehm, a rí eh, ṣákìlù méjì a rí odù méjì ń bẹ wọ́n pè kan ní kásáà wọ́n sì pè kan ní conjunctio ẹ̀hàn kan tí mo sọ yìí kìí ṣe òjò òyìnbó kan jò òyìnbó ni o kìí ṣe òyìnbó kìí ṣe òyìnbó àmọ́ kìí ṣe lárúbáwá àmọ́ jò òyìnbó bọ̀ tó bá gbọ́gbù rẹ̀ wá rí tó bá tó bá ti lọ yìí wọ bíi kí náà ń pè ẹ̀hún ehm, gbẹ́nàgbẹ́ eh, eh, geomatic symbol geomatic symbol bá ṣe wọ bẹ̀ lọ tí mo sọ wọn á rí tó ṣe odù méjèèjì yẹn àwọn méjèèjì gangan sẹ́yìn tí mo pè ní káásà àwọn nínú èdè bàbá ti jẹ́ tó bẹ́ gbọ́ Yorùbá òdí ni wọ́n ń pè bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni mo pè ní kọ̀ǹjọ́tì òun ìwòrì náà ń pè bẹ́ẹ̀ tó ṣe wọ́n pè ní gt mo wọ́n sì ń pè ní àsìkò ọ̀fọ̀ nínú Lárúbáwá tí mo méjì tí mo dá pọ̀ ni a ní àwọn ìràwọ̀ méjì kan tó yẹ pé àbí àwọn méjì wọn náà bọ́ sí alákọ̀ọ́kọ́ náà ni eh, Aquarius tó ti ẹlẹ́ẹ̀kejì náà ni eh, kíná gbogbo rẹ̀ eh, alákọ̀ọ́kọ́ ni Aquarius Aquarius yẹn ni ìyàwó ẹlẹ́ẹ̀kọkànlá abẹ́ rẹ̀ ni conjunctive wà tánpè ní òdì tánpè ní kíná gbogbo rẹ̀ ìwòrì oníkálukú wa ẹ mọ mú nọ́mbà sọ́wọ́ láti béèrè question tó bá ti bú wa ní bú ọ tó bá bú wa ti ṣáìsì rẹ̀ ń bẹ́ńlẹ̀ tó ti yé wa ọmọ nàìjíríà jọ gbogbo wa èmi sọmọ èmi sọmọ áfíríkù sìkábà kẹ ẹ mọ̀jẹ̀ fún wọn nàìjíríà kó máa di wàhálà ju bàbá náà àjọ wà nàìjíríà yìí gbàtà àti ìrówó ọkọ̀ lọ́gbọ̀ mìíràn náà àjọ mọ wà àjọ rọ́ọ̀bù ẹ̀ papọ̀ náà ni. so nọ́mbà mi zero eight one forty six forty six thirty six fifty two zero eight one four six four six three six five two so whatsapp number nìyẹn tó ti zero eight one forty six forty six thirty six fifty two whatsapp number nìyẹn so ẹ lè wọlé ẹni ṣe fọ́ọ̀sì sí wa èmi lágbájá láti lè báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ni mo fẹ́ ló ṣe báwọn so nọ́mbà tó já sí pé ẹ lè pè yẹn ẹ lè pè mí sí ní anytime zero eight zero eight zero eight six six two five one five nine zero eight zero eight six six two five one five nine mo wá sọ̀rọ̀ nípa mayamin àwọn àlìjànú ọkọ ọ̀run tó sì yé bá a ṣe ń sáré ká lówó lọ́wọ́ àwọn eléyìí gẹ́gẹ́ ni wọ́n ń búlọ́ọ̀kù wa bàjẹ́ bá lé ọ tó bá rí pọ́wọ́ àwọn òtẹ̀ ọ bọ̀rọ̀ tọjọ́ pọ́kùnrin ni ọ tán sì rí pàwọn òbí ẹ ti bọ́ sáré kán wọ́n pa ọ kán wọ́n jẹun ẹni tí kán wọ́n pa kán wọ́n jẹun kò sí wàhálà àá sì lọ́pàá á sì kì rẹ̀ wọ́n ti mọ̀ báwọn lè rí ọpa àwọn òsì lè rí ọsì bákan wọ́n kàn wọ́n pé ẹjọ́ fọmọ ọmọ òun ẹjọ́ fẹ́ tó bá ti lè fọmọ rẹ bílẹ̀ àti fínísì rẹ̀ wọ́n sọ fún gbogbo mọ́ọ̀sì ò padà sí oní àdúrà wa àdúrà náà kò ṣe tí ó gbà wọn ìbádọ́ náà lọ sọ àdúrà tó padà gbà wọn àtúbọ̀ lọ́run wà ẹni ọlọ́run sọ̀rọ̀ fún ọkọ̀ wọn ṣe ìkan níbi ọlọ́run bẹ̀ sóhun ẹni ohun ọlọ́run jẹ ẹni tó ẹni ọlọ́run tó ti ń lídìí rẹ lọ́dún ẹ̀yin tẹ́ sì sọ pé ń wọṣẹ́ mùsùlùmí ni ọ́ o babaláwo ni ọ́ o kírísítẹ́nì ni ọ́ o wọn kìí ṣe kìí ṣàdúrà náà wọn fi ń wọṣẹ́ o sẹ́yìn pé mo sọ fún yín gbọ́dọ̀ tèmi ń sọ ìyìn sọ̀rọ̀ mùsùlùmí ìyìn sọ̀rọ̀ kírísítẹ́nì kan gbogbo ibi tọ́rọ̀ ń bá ti lọ náà ni so kìí ṣe àgbègbè tí wọ́n ń gbàdúrà torí pé ẹ bá rọ̀dọ̀ ẹ bá rọ̀dọ̀ dọ́kítọ̀ nígbàdúrà o yóò kanlẹ̀ yóò yóò kanlẹ̀ ṣe gíná pé wọ́n ó ṣe kó tọ́yẹ kí wọ́n ṣe wọ́n sì fọ́ ní ìsọtí tó bá yẹ kán gbẹ̀jẹ̀ rẹ wọ́n gbà tó bá yẹ kán gba ẹ̀yọ́ rẹ wọ́n gbà tó bá yẹ kó wọ́n gbé ọbẹ̀ kan náà nìkan wọn fi kíní kan rọ́kùnrin olówó báyìí ní kó sì kí kí kọ̀m̀pútà ti mọ̀ sọ báyìí yẹn ṣe rí fún wọn wọ́n sì bẹ́ẹ̀ ibẹ̀ lóníkálukú ti wá sọnù ẹ̀ ń sọ fún akẹ́kọ̀ọ́ mọ̀ wòsẹ̀ ẹ̀ sì ń ṣe skáàni gbogbo ilé ẹ̀ sì ń ṣe ẹ̀ sì nígbàgbọ́ sí ṣé kùránù ní kẹ́ ẹ mọ ṣe skáàni ẹ má di sí ẹ má yà rẹ wá tó bá yẹ páyà rẹ bá wá ń bẹ eléyìí tá à ń sọ yìí náà náà ìka kan náà ni tó bá yẹ páyà rẹ ń bẹ àdìsí rẹ sì ń bẹ ó ṣe déédéé ara wọn báwọn ẹja wọn wo ṣẹ lọ. alákọ̀ọ́kọ́ nìyẹn mo wá sọ fún wa pé ìràwọ̀ méjèèjì yìí alákọ̀ọ́kọ́ ni Aquarius ẹlẹ́ẹ̀kejì náà ni kínáńgbókọ rẹ̀ Jádíù wọ́n pe odù rẹ̀ tó wà lábẹ́ náà ni kásá tó ṣe é báwọn alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni Aquarius Aquarius yẹn ni ìwò ló wà lábẹ́ rẹ̀ odù méjèèjì yẹn ìràwọ̀ méjèèjì òun kò dáa kó jẹ́ kóbìnrin ó fọ́ọ̀lù síbẹ̀ àwọn wo ni wọ́n fọ́ọ̀lù síbẹ̀ nínú àwọn èèyàn nínú rẹ̀ èèyàn láti tó pé déètì bá fẹ́ fi wá láti December twenty two tó ti ṣe títí di February twenty oṣù méjèèjì dáa tí mo ṣe dáa pọ̀ sixty days méjèèjì tí mo dáa pọ̀ yẹn obìnrin tó bá fọ́ọ̀lù síbẹ̀ yẹn ẹ̀yin tẹ́ ẹ bá bí ọmọ bẹ́ẹ̀ ìwọ obìnrin tó bá yẹ pébẹ̀ òun ló bá wà tètè wọ́nà bí akínà pé spirit burúkú ó ṣe kú òun ayé rẹ̀ tó bá bẹ ilé ọkọ gbé torí pé lòmíì wà tó jẹ́ pé ibi tẹ́lòmíì fọ́ọ̀lù sínú obìnrin nìyẹn wọ́n ní ní ojú odò dókítà báyìí ni wọ́n bá gbọ́ àwa mọ́ obìnrin gbọ́ abùnrin jẹ́ gbogbo láìsí kí ló jẹ́ kó rí bẹ́ẹ̀ wọ́n sọ fún mi pé eléyìí tó fẹ́ẹ́ fẹ́ yìí yàrá yẹ eléyìí ṣe bébì yàrá yà rẹ̀ eléyìí o eléyìí ṣe bébì so irú bẹ́ẹ̀ o fẹ́ ṣe ìyàwó o ti kàwé o ti kọ́ṣẹ́ o ti kéwú gbogbo wàhálà ló ti ṣe wá fẹ́ má rí gbogbo tó ń ṣe òun tí òbí jẹ́ kí wàhálà òun bọ́ sómi ni pé wẹ́ẹ̀ tó fẹ́ dára kó tó fẹ́ ìwọ tí wọn náà jó obìnrin náà wẹ́ẹ̀ tó fẹ́ dára kó tó fẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin láyé obìnrin náà ni wọ́n fi ń búlọ́ọ̀kù wa o tó ti yé báwọn tí túmọ̀ sí pé ẹ jẹ́ ká wo ohun tá a sọ yìí tó yẹ pọ́kùnrin náà ló bá fọ́ọ̀lù síbẹ̀ ó ní bí ìyìn àjò rẹ̀ ó ṣe rí tó ṣe àwọn bá jẹ́ pọ́kùnrin ló bá lè fọ́ọ̀lù síbẹ̀ àwọn la pè ní mọ̀yàmí àwọn àdìjànú tó ń jẹ́ gíní tí wọ́n jẹ́ ọlọ́kọ̀ ọ̀run tó yẹ pọ́kùnrin ló bá fọ́ọ̀lù síbẹ̀ nu ọkùnrin tó bá pẹ́ kó tó fẹ́ yàwó irú wọn ní mọ lára kóhun bóbin sùn lójú oorun irú wọn ní mọ lára kóhun jí lára báyìí ló ń kàrí gbogbo gbogbo tó ara rẹ̀ ti kún kò lè lọ mọ́sálásí lọ gbin àbúkọ́ sí kíni kọ́kọ́ lọ léwẹ̀ náà kí ló jẹ́ kó rí bẹ́ẹ̀ tó bá pẹ́ kó tó fẹ́ yàwó kíní yẹn ó dàbí stọ́rẹ́sì ni ṣé stọ́rẹ́sì náà náà gbé tán wọn kíní omi tán wọn gbé sókè o tẹ́lẹ̀ pé tó bá ti kún yóò mọ̀ sí yóò mọ̀ ṣẹ́ dànù ni so ọlọ́run fún ọ lágbára ìsúnmọ́bìnrin ó sì fi tán pè ní omi ìyẹn sára rẹ tó pọ̀ ju àwọn yòókù rẹ lọ tó bá jáde mọ́ ọmọ rìlíìsì rẹ yòókù tó ọlọ́run bá sì fẹ́ dọ̀ láàmú kí yóò kàn mọ́ jáde fún ara rẹ ìyẹn onímọ̀ ń fa kẹ́lómi mọ̀ dàgbọ́n sára yóò aláwọ̀ ayé náà ń ṣèwò o ti sọ nǹkan tó wà tó wà medical o ti sọ di spiritual àwọn ara rẹ lọ ẹ wà máa lọ di gbé ẹ máa gbé wọn sì máa bùkà tó sì ní bíyà ìmọ̀ ọ̀rọ̀ là ń sọ ló sì yé ọ̀rọ̀ ìmọ̀ là ń sọ èmi ti kà sí pọ́ máa ni ọ̀hún pọ̀ lẹ́kọ̀ọ́ ni ó sì lè mọ́ jù mí lọ kò sí kankan ó kà púpọ̀ náà láyà láti sọ sọ yìí tòdí túmọ̀ tọ́yẹ́ gómìnà bá ní ẹ̀mọ́jì ó pẹ́ kó tó lọ́pọ̀ tí wọ́n ṣe ń dàgbà sílẹ̀ àwọn àwọn ẹbọra burúkú wọn sì máa pọ̀ àwọn jínú mọ̀yàmínú tí mo sọ ìjẹ́ ju rẹ̀ fún ọ bó ṣe rí ó bọ́ sí ìkú wọn náà rí obìnrin tí kìíní ẹ̀ ń dààmú dà láàmú ó lè rí rí ọkùnrin tó fẹ́rù ìyàwó bẹ́ẹ̀ ó lè rí rí jínú mọ̀yàmínú wọn ṣe máa rí yóò ga ní bí òpó náà yóò sì dúdú sí gìlà bí ó sì bọ́ wá lẹ́nu ẹ̀yìn ojú ẹ̀ báyìí pupa ni àtẹ́lẹsẹ̀ rẹ̀ gùn tó báyìí bí mo ṣe náwó mi yìí àtẹ́lẹsẹ̀ yẹn tó báyìí funfun sì ni yóò funfun ni tó bá rí tó bá jáde tán sí ọ ẹni tó bá wá ní ìyàwó bẹ́ẹ̀ nínú ilé nǹkan márùn-ún lè ṣẹlẹ̀ sí irú ẹni bẹ́ẹ̀ ó pọ́síbù kẹ́mi ìhó mọ́gún tó bá rìn igbó lẹ́yìn kó bá kó ẹni tó bá lè wé bá sáré torí páńpé wọn lábìúkú aṣọ pé olóògùn ló lè sọ pé àbíúkú ẹlẹ́kẹ̀ẹ́ náà ni wípé olóògùn ni àbíúkú mọ́ sí kí ni bí wọ́n sọ olóògùn dèké àwọn là ń kìlẹ̀ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni wípé ó lè fa promise and faith fọkùnrin jọ́jọ́ ló méjì ìyàwó tán iṣẹ́ ti bọ́ lọ́wọ́ rẹ̀ ó sì wáṣẹ́ wáṣẹ́ wáṣẹ́ fa bọ́dọ̀ oníkẹ́kùn ṣe kíláàkì wọn ní kò sáyè kò sáyè tiẹ̀ lẹ́nu ló fẹ́ káàsì kò sáyè mọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ni wípé ó ti fẹ́ lọ́ọ́ bá rẹ̀ kan tí ó máa dá láwọn nínú láìfù rẹ̀ tí é pé kò sì kò experience rẹ̀ yí láyé wọn àwọn ọ̀rú káàkiri ẹjẹ́ rẹ̀ nínú ọgbẹ́ yóò mọ yóò mọ yóò mọ gbẹ ni inú yàrá tó ń wọ̀ òun bó o ṣe ń wọlé tó jáde tó ṣe sọ̀kísọ̀kí wọn náà ń gba ẹ̀jẹ̀ rẹ̀ díẹ̀díẹ̀ mọ́sí gbẹ̀jẹ̀ bọ́ bá tún fìmí ìṣẹ̀lẹ̀ lọ bá tún bó bá tún ẹ́ńtà bó mọ́ tó tún ẹ́ńtà padà tó tún gẹ́ẹ̀tì pásítọ̀rù bá tún ẹ́ńtà padà wọ́n tún fẹ́ jẹ̀rẹ̀ bẹ́ẹ̀ lómi ò bá rẹ ni dáa ló pé yàrá tó wọ̀ mọ́ wọ̀ mọ́ ẹlòmí àìmọye tó ti kú dànù báwọn wọ́n wà nígbà náà àwọn ìyá kan náà pa sáwọn ìyá náà pa àwọn àwọn àlìjànú ẹ jẹ́ ká sòrò dọ̀rọ̀ fúnra wa àlìjànú ń bẹ àjẹ́ sì ń bẹ àmọ́ àlìjànú ìṣègbè àjẹ́ òun àlìjànú ń bẹ àjẹ́ ń bẹ àwọn àjẹ́ tá a wí iná ìran kan nínú àwọn irinṣẹ́ àlìjànú làwọn náà àwọn náà dáṣẹ́ tí wọ́n náà sí ẹlẹ́ẹ̀kẹ́ inú tó lè ṣẹlẹ̀ sí irú ẹni bẹ́ẹ̀ òun náà ni kí kíní iná sùn rẹ̀ tí fi ń tí fi ń dekò òun kó rún lẹ́nu káláwọn ẹ̀ lè fọ́ lẹ́nu wọ́n gbẹgbẹgbẹ kò ní mú kò ní ṣe pọ̀ kankan mọ́ bí ìṣe ń sọ ọ̀yẹ̀ kó ti yó ní kálukú wa so àwọn nǹkan tó lè ṣe ẹlẹ́ẹ̀ka òun ni pé ó ṣáájú kó mọ́ dáhùn program tẹ́lómi ni ni pé ẹlòmíì kọ́lá àwọn ti tó ti dé mo ti fi ṣáájú kò lè ṣiṣẹ́ ló fi já sí pé ìwọ tó bá fẹ́ rìn àjò owó kọ́kọ́ jẹ́ kí wọ́n kọ́kọ́ bọ́ ṣe rìn kí wọ́n kọ́kọ́ gọ́gù ayé rẹ ná tó ṣe káwọn bá ti kọ́kọ́ ṣe rìsáàtì nínú ayé rẹ náà bá ti kọ́kọ́ tó bá sọ wọn kọ́kọ́ gbà náà pé ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí náà kó tó jálù tó fẹ́ jálù ń àìjẹ́ èrò bá ná one million ó lè má pọ̀ ní eight thousand o kó tó ní tó máa pe nọ́mbà mi kí tó gbàgbé lọ́ọ́ gba kíní kàdájú pé ẹni tí bá ń sóògùn bísínẹ́sì ló ń ṣe ẹ gbọ́ ẹni tí bá ń sóògùn bísínẹ́sì ní í ṣe tó bá mú ọ fi fifty thousand sóògùn láàrin oṣù mẹ́ta tó o bá gba five hundred thousand naira kò ṣiṣẹ́ kò ṣiṣẹ́ o alákọ̀ọ́kọ́ nù ẹlòmíràn bá ṣiṣẹ́ fifty thousand naira torí láàrin oṣù mẹ́ta mo mọ̀ tí mo ti ń pọ́lé mi lọ́dẹ̀ díẹ̀ lóòótọ́ ẹjọ́ sàṣàrì ṣé tí mo bá rí bí one fifty ṣe ah mílíọ̀nù kan àtàwọn ọ̀gùn ṣíṣe pé lásìkò dé bísínẹ́sì ni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 ó tẹ́lómi fi àdírẹ́sì mi nìyẹn èmi ò sì ráburú kankan bẹ́ẹ̀ àbọ̀dà bó sọ pẹ̀lú ohun ebú kò túmọ̀ sí nǹkan kan so ó túmọ̀ sí pé àyẹ̀nú tá a sọ tá a bá bá tá a sọ̀rọ̀ wọn nígbà tẹ́ pé wọn ò dà yìí ọ̀pọ̀lọpọ̀ arábọ́lá ń dàgbà ẹ̀ka wọn ni fóònù ti ń bẹ lọ́wọ́ rẹ àlìjànú ni tọ̀gbọ́ fóònù tó ń lo àyíkọ́dà tẹlifíṣà tó gbé ilé rẹ̀ kan eh, plasma bí kíná gbé wọn àlìjànú ni torí pé ń ta agbára táwọn èèbó fi ń tán fi ń kun tí fi ń ṣe fi ṣe ń ṣe òun kò lè yí ọ o tòtí túmọ̀ sí wípé àwọn kan tá à ń ṣàlàyé kalẹ̀ yìí ẹ jẹ́ ká ṣàkíyèsí tó ti yé gbogbo aláàlárí pé abẹ́ jáde sọ ara wa à ń jáde kí ó dé tá à ń jáde tá à rí nǹkan kan mú wálé tó ti yé ẹ ká so níbi tẹ́mi wà tẹ́mi sì so àwọn tẹ̀mí sí ti ti wọn ni àwọn sí gan so ti túmọ̀ sí wípé ẹni tó bá ẹni tó bá wù pé àmì náà sì mo ẹgbẹ nọ́mbà náà ni mo ti pè ẹ ẹ chat pẹ̀lú mi tó ibi tẹ́ bá wà tó àwọn ọmọ bẹ̀rẹ̀ pẹ̀lú adájọ́ ń gbé tó ní bẹ́ẹ̀ fẹ́ àkáyàn fóònù nọ́mbà mi lẹ́ẹ̀kan sí tó jẹ́ ti whatsapp zero eight one forty six forty six thirty six fifty two oníkàkú ẹ̀yọ́ lórí èèyàn máa share program ẹ sì máa like ẹ sì máa comment bó bá ṣe yé yín sí <laughs> ẹ máa kó bá ṣe yé ọ sí máa comment tó sì àmọ́ bá a ti ń ṣàlàyé fún ọ bá farabalẹ̀ tó ń gbọ́ ẹlẹ́ẹ̀kejì wá ni wípé ẹ wá lọ lè wo fídíò tí mo ti ṣe tipẹ́tipẹ́ látẹ̀yìnbọ̀ wá títí fá tó fi dé ìtìjẹ ẹgbẹ́ àti tòní wá lọ lè gbogbo oríṣiríṣi àwọn nǹkan tá a ti sọ a sọ̀rọ̀ débi tá à ń sọ lọ́wọ́ yìí ni o mo tó sì yẹ ká sọ̀rọ̀ débẹ̀ náà ní kó ní káàkún kọ̀m̀péènì pé yálà bí ó dáa gbájẹ́ ní gbogbo wọn a fún ọ lówó wọn fún ọ lọ́wọ́ wa ìrìn kò ṣe kíní kan ìwọ náà yẹra rẹ wò tó sì yẹ ìwọ náà ṣe kíní yẹra rẹ wò ẹ̀yin tẹ́sì ṣiṣẹ́ fún yàn náà ẹ kọ́kọ́ mọ ẹni tẹ́ ṣiṣẹ́ fún pé kí ló lè bá a lára mu kí ló lè bá a lára mu ẹ ṣàkíyèsí gbogbo yẹn náà kọ́lọ́ kó bá ṣe gbogbo ẹ̀ nírọ̀rùn so ẹ̀rùn nọ́mbà mi lẹ́ẹ̀kan zero eight one four six four six three six five three whatsapp number ni zero eight zero eight six sixty two fifty one fifty nine so aṣojú òpó lẹ̀ nísìnyí wọn bá ṣe ju díẹ̀ ta ní so a gba ìpè òǹgbẹ́ngbẹ́ mi ò fẹ́ mọ mi o ṣe ń ṣe kì í ṣẹ̀ṣẹ̀ ọ̀yà èwo tí o fẹ́ béèrè béèrè lọ́wọ́ àfa nítorí ẹ ti bú mi ẹni gbẹnu sàn mo lè ti gbẹnu sàn mo ti dákẹ́ ẹni pa àfẹ́ àfa alẹ́ ṣùgbọ́n mo pé tó a gbé wa náà tún fi àjásí àsìkò bóyá ibi tí òye ọdẹ yóò tún yí ọ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n nǹkan tí ò bá yí ọ béèrè béèrè ìjàkọ́ ò dẹ̀mọ́ bínú ó náà ò twenty seventeen nineteen ninety nine ó ná èwò twenty seventeen nineteen ninety nine béèrè béèrè wípé àáfà ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí gíní kan ò yé mi wọ́n á dẹ̀sẹ̀ láyé ẹ̀ fún ẹ tó bá bá tìjà wá òun náà ó wà bí o ìwọ́n tó ní ẹ á lọ sọ fún àáfà kínní kan ẹ kan dọ́rọ̀ wa ẹ á lọ sọ́dọ̀ àáfà Sítú ẹ lọ́dọ̀ àáfà Sítú àti ẹ̀fẹ́ ẹ lọ sọ́dọ̀ àáfà Sítú ẹ rí ọ̀rọ̀ tí wọ́n sọ ọ̀rọ̀ tó ní làákàyè tó dẹ̀ mú ọpọlọ wá òun ni òun ni wọn ni sáfà ah, ni àfọ olówó sọ délé àfà àbá ọmọ tó tá a fa lo ẹ̀jẹ̀ adẹ́kùn jẹ́ afẹ́fọ́ máa dá àwọn èèyàn lò ẹ̀nà bàtà fún máa dá yín lónà ní ó náà ìwò twenty seventeen nineteen ninety nine ìbéèrè tó lọ́pọ̀lọ́ ni o. hello ẹ̀rọ orúkọ yín wílẹ̀ tí ń pè wá orúkọ yín wílẹ̀ tí ń pè wá níbo lẹ ti ń pè wá ìbéèrè wo lẹ béèrè ìbéèrè wo lẹ béèrè là. ẹgbẹ́ kẹsàn-án lẹ̀ a ti ní kẹ́ béèrè béèrè ẹ máa dárúkọ yín orúkọ mi lágbájá ibi báyìí ni mo ti ń pè yín ìbéèrè tí mo fẹ́ béèrè mo ní wàá dẹ̀ béèrè béèrè. hello hello hello so gẹ́gẹ́ bí àwọn àlàyé tá à ń ṣe hello hello gẹ́gẹ́ bí àlàyé tá à ń ṣe nígbà tá a bá tún tẹ̀síwájú kọ́lọ́hún kó sọ́wájú ìgbà táwa tún pàdé ara wa lọ ìgbà táwa tún pàdé àwọn ọ̀gá mi mọ̀ sọ fún yín so gbàtàbà tún pàdé á jẹ́ kẹ́ mọ̀ pé gbogbo sẹ́kù púpọ̀ kan tó ní kálukú ń ṣe ó lálìjànú ti ń bẹ ní ìkí ẹ̀yọ kọ̀ọ̀kan tó ṣe bá lọ́jà àwọn ministers àwọn minister èèyàn ìṣètò ní àgbà ni o náà hello hello ẹ ti wọlé o hello láti bẹ̀rẹ̀ tí ń pè wá o Àjẹgúnlẹ̀ kí lẹ fẹ́ béèrè o. Okay. Àdírẹ́sì ó dáa ó dáa màá ṣàlàyé So gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ mọ tí mò ń gbé ẹnìkan náà fèrè báwọn pé kó máa di pé ọ̀tọ̀ tí sọ ọ̀tọ̀ tó gbé fóònù. So ibi tí mò ń gbé ìlú kan wà lẹ́gbẹ̀ẹ́ Ọ̀fà. Ìlú kan wà lẹ́gbẹ̀ẹ́ Ọ̀fà. Ìlú kan wà lẹ́gbẹ̀ẹ́ Ọ̀fà. Wọ́n ń pe ìlú yẹn ní ẹlẹ́yọkà tàbámọ̀ látàjàṣẹ́ láàrin àjàṣẹ́ sọ́fà ni ìlú náà wà. so bá sọ fún yín pọ́fà ni mò ń gbé ọ̀fà náà ni so ẹlẹ́yọkà yẹn ìrìn díẹ̀ náà nìyẹn òyìn láti bẹ̀ sí alùbárà kì wọ́n sá sọ̀rọ̀ àhùdí so àyídábá tún ní ìbéèrè so zero eight one forty six forty six thirty six fifty two whatsapp number nìyẹn zero eight zero eight six six two five one five nine zero eight zero eight six sixty two fifty one fifty nine zero eight one forty six forty six thirty six fifty two so pẹ̀lú ògbọ́n ọlọ́run gbàgbọ́ wa tún pàdé so àmọ́ra yìí yẹn wáyé ọkọ̀ kan ìwogbo nǹkan tó ní kálukú ń ṣe tí ò dáa so àwọn àlìjẹ̀nu ti ń bẹ níbi kí ẹ̀yọ kọ̀ọ̀kan á jẹ́ kẹ́ ẹ mọ̀ ìbẹ̀lẹ́ ti mọ̀ yí pé lóòótọ́ lóòótọ́ lálìjẹ̀nu ń bẹ wọ́n sì ń ọpẹ́rẹ́tì tó sì yé báwọn ẹ̀ bóyá wá dá ká mọ lò wọ́n o kò dá ká mọ lò wọ́n o ẹ̀fẹ̀ yìí ń lẹ̀ náà fọ̀ náà tó sì yé bóyá ká mọ ọ̀nà wọn sẹ́ o ká mọ ọ̀nà wọn sẹ́ ẹ̀já fẹ̀ yìí ń lẹ̀ náà ẹ̀já mọ tẹ̀síwájú náà gbàtà bá parí ẹ wọn á da ọ̀gùn tá à ń kà lọ́wọ́ bá kà tán ibẹ̀ láti wá máa yọ pé ó kéré tá a gbà lé gbogbo kínní rèé ó wá já sí bí ó já sí bí kan tó dá láti ìsìn nígbà tá a bá wá bọ́rọ̀ débẹ̀ padà sábà máa kí àgbà sì máa kí n farabalẹ̀ ó wàá máa pẹ́ ìfarabalẹ̀ ní tètè dáa fún yàn wọ́n mú bàbá lọ́ọ́ farabalẹ̀ ní ni so kò ní pẹ̀lú so báàrin òun ṣe rí nìyẹn àlùbáàkì musa sọláhù dín ní olóòwe dáńsẹ̀ ìwúra ẹnìkan ní ẹ̀ ẹ̀yìn olè èèyàn mélòó ló lówó nílé wọn fámìlì àti tiwọn ní èèyàn mélòó lówó mẹ́ èèyàn mélòó lágbélé tiwọn ní èèyàn mélòó lówó mẹ́ ṣé dandan ni kéèyàn lówó rẹ̀ àní kéèyàn oníláárí ìníláárí ni pé ó ṣe súnmọ́ ó ṣe tòṣe lọ lè bá tẹ̀rọ̀ lọ kálàfó lówó lọ́wọ́ ní kíláàsì kí pásítọ̀ lówó àbí nígbà tá a bẹ ní dẹkọrétì bíi dàbí pé tá a ṣe ò dáa bí ni ẹlòmí ò sínú ayé gẹ̀yẹ kámẹ́rà ayé ló wà ẹlòmí ò sínú ayé ni wá burú ni sẹ́gbà tí táìsì wá dé ó ni wọ́n àbí. kí ló fi sùn. ẹ ló wà ló fi sùn. kí ni ìyá rẹ fi sùn kí náà fi bí kí náà fi sùn. ẹ tó bá kan tí ò dáa ronú náà kó tó tó ń bá ìta ń túlẹ̀ yẹnu ọdún mẹ́ẹ̀ẹ́dógún ẹlòmí ò lè pàdé rẹ̀ so ó yẹ kó rẹ̀ ẹ̀sìpẹ́ẹ̀tì pé ọpọlọ náà ń gbé kalẹ̀ kì í ṣe pé à ń bẹ́ sáàsì kí láwa lè sọ̀rọ̀ débi ọ̀rọ̀ fámìlì àwòsìyàn sí kẹ́ ẹ̀rọ ìlú lágbólé wọn ẹnu tiẹ̀ náà gba tó sọ kọ́dà kó jọ àlọ́jọ́ orí oríko tó sọ. ọmọ àlè lẹ́nu ọ̀dà bẹ́ẹ̀ ọ̀dà bẹ́ẹ̀ ọmọ àlè ọ̀dà ẹ ṣeun bàbá ẹ bá mi sọ̀rọ̀ one four six three six five two whatsapp number ni zero eight one forty six forty six thirty six fifty two so zero eight zero eight six six two five one five nine zero eight six sixty two fifty one fifty nine so whatsapp number ni alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ zero zero sixty two fifty one fifty nine ìyẹn kò sígbà tẹ̀ pé tí o lọ whatsapp number ni mo ti ṣàlàyé fún ẹ ọlọ́run kó wọlé àmì ọlọ́run kó sọ ìwúlò ẹ̀yin tí ẹ pè wá ẹlòmíín pè wá kí wa bọ́dà àwọn tí wọ́n ti rà láyé níta bá ní káàkà wọn àwọn tí wọ́n jẹ́ ẹ̀ló láti wọ́n yẹ sí ń pè wá tó lórúkọ yín o. ẹ̀ló láti wọ́n yẹ sí ń pè wá tó lórúkọ yín kí lẹ fẹ́ béèrè. ẹ pàpà. so pẹ̀lú ògbó ọlọ́run bàtà bá fún gbàtà bá tún ní ìjòkóó táwa tún pàdé àwọn àlàyé tí ó tún èyí tó tún kàn á tún sọ kìí ṣe pé èyí tó kù èyí tó tún kàn torí pé kò tí ì àti ìbádébí èyí tó kù èyí tó kàn á tún ṣàlàyé fún wa pẹ̀lú òkú ọlọ́run kọ́lọ́run kó bá a ṣe ní ọ̀run àlùbárà kò ń sá sọ̀rọ̀ àrùn bíi tó olóòrí dáńsẹ̀ wúra tó gbogbo ọ̀rọ̀ èyí tó bá làkàyà àwọn èèyàn gidi wọn ni o kéde gbogbo èèyàn lèmi bá wí o àwọn ìgbé kúkúrú àná jẹ́ káwọn ẹ̀kẹ́ màmá yẹ zakari ńlá òlúlẹ̀ àdìbá bẹ́ẹ̀ tó ẹ bá pé lọ́lọ́run náà ló bá sọ kéde gbogbo èèyàn tó hmm. túmọ̀ sí pé ẹni tí ẹni tó rí rẹ̀ pé tó gbọ́ tí ò gbọ́ tó sì bẹ̀rẹ̀ rìsáàjì lórí ẹ̀mí wọ́n gbọ́dọ̀ gẹ́ẹ̀tì nǹkan tó sọ yìí àwọn táwọn bá rí nù hmm. ẹni tí ó béèrè kwẹ́sàn tí ò yẹ wá kí gbogbo àwọn tí wọ́n já làfa pásítọ̀ kọ́dà babaláwo gan ọ̀pọ̀lọpọ̀ wọn náà pè wá hmm. wọ́n sì show appreciation pé ah iṣẹ́ ọpọlọ rẹ ṣe àbá o gẹ́gẹ́ báwa náà mọ̀ ń tẹ̀sán àmọ́ èmi ò lè sọ ọ́ sẹ́mọ̀ gẹ́gẹ́ tó mọ̀ ẹni tó mọ̀ jù wá lọ ń bẹ àmẹ́lòmí ẹ̀rú ń bẹ lòmí ká bọ́mọ adigun máa sọ̀rọ̀ wà láì kí náà bẹ́ sọ kẹsẹ ọsọ gba yín president wàhálà ìdá kí ló wá ṣẹlẹ̀ sọ hmm. wá lè kó lè yà lébà rẹ yóò tọdún rẹ pèsè ẹnì kó lè kó bẹ hmm. bọlọ bá lè kó bẹ lọgbẹ nìkan kó lè lè nítorí àti pé kò sí ẹ̀ka tó ń ṣe fún ọ wọn kàn sọ tiẹ̀ ni tó bá ti sọ ni wọn kàn bọ sọlé àwọn tán ní ìdíyẹ tán fẹ́ gbọ́ ti wọn kàn fún ọ lọ́wọ́ ọmọ náà la àwọn àwọn náà ayé lọ ti wọn hmm. so akí gbogbo yẹn lọ́wọ́ sọ̀rọ̀ àdúgbò fún yín àwọn adájọ́ oníṣẹ́ owó oníṣòwò àti gbogbo àwọn tí wọ́n sí Nàìjíríà náà tó yẹ pé ṣe lórí àgbà táàjọ wà táàjọ ń fún yín ọlọ́run ẹni ọlọ́run so láti àǹfààní pé ẹ fẹ́ kọ́ ó wà ọmọ wa fẹ́ kọ́ ó wà tájọ ọmọ gbé dẹ́ gbé kọ́dà bẹ́ẹ̀ náà wà pàrọ̀ àṣírí ní ìtì ẹ̀rọ ọ̀run báyìí tó bá bẹ̀rẹ̀ láti kékeré ó tètè yọ ẹ sì lè yá gbàlagbà náà bí èèyàn bá ṣe rí bí bùkátà ẹ̀ bá ṣe rí náà láṣẹ wọ́n náà bá ṣe gbà pọ̀ tó bìyẹ tí ẹ̀ kọ́kọ́ mọ̀ náà kó tó máa gbé kò dáa ó sì yé sọ kọ́lọ́n kó dàkú wọlé àwọn ẹni ọlọ́run kó má ṣe tòní náà lásọmọ fún wa kó má ṣe àrímọ àwòmọ fún ẹ̀yin náà kó sì má ṣe ní àgbọ́yé mọ fún oníkàlùkù wa náà gbogbo àwọn ìyá wa náà bẹ́ẹ̀ láti orí ọ̀gá wa àti gbogbo àwọn èèyàn wa tó ṣẹ́kù náà àti ìyá wa náà dájọ́ wa yàgbá nínú sàádà ọlọ́run kó sàyẹ̀ gbogbo àdúrà gbogbo wa ọlá àwọn ẹni ọlọ́run ìdílé oníkàlùkù ọlọ́run tó bàjẹ́ gbogbo ẹni tẹ́ ṣíà rẹ̀ tó ṣe ọlọ́run kó sàyẹ̀ gbogbo àdúrà fún yín gbogbo ẹni tẹ́ láìkì ọlọ́run kó fẹ́ràn yín gbogbo ẹ̀yin tẹ́ kọ́mẹ̀ntì ní èyí tó dáa ọlọ́run kó sàrẹ̀ gbogbo àdúrà fún yín ẹ̀yin tẹ́ kọ́mẹ̀ntì tí ọ̀dọ̀ ọlọ́run tọ̀ yín sọ́nà yóò jẹ́ ẹ̀mọ tó kàn lọ́rọ̀ yín èyí bó